kò sí èyí yìí ni pé أما من يعودي الأمر إحياء عباد الأراضي معناه إخصاصه بالعقل ẹni wà nílé ìdámọ́rí olórí ìlú kálukẹ́lá pẹ̀lú ìjọba fẹ́ràn wá alele yìí o ẹnì kankan ò gbọdọ̀ yìí kúrò àti ó má sẹ́dá ọlọ́run kankan bẹ́ẹ̀ ilẹ̀ yìí o ẹnì kankan ò lè yìí. ẹni tí mo ẹni pé ẹni tó lẹ ẹgbẹ́ ẹgbẹ́ àǹfààní gbogbogbò ó di lẹ ìjọba. ìyẹn náà ló jẹ́ kọ́ fáwọn náà. ìyẹn ló jẹ́ kọ́kọ́ wà lẹ́kì fàábẹ́ àfọ́n ẹ̀ àjẹ́ tó bá níjọba ti wà ń bẹ̀ àìpé ilẹ̀ yẹn ò lè lẹ́nìkan tí ó fi lé rẹ̀ kó lọ́dún tó lòlò níwọ̀n yà ó lo ayé mùsùlùmí bèrè mọ́sùlá àti làámà bóyá olóyè ìlú ti balẹ̀ yẹ kalẹ̀ ní tó jà gbogbo mùsùlùmí pátá. وعنيف إياه على هذه الصورة غير صحيح ọdẹ́rẹ̀ gaba bẹ́ẹ̀ tí mo lẹ̀yẹ tó lóun fẹ́ yìí òun fẹ́ sọ ní ilẹ̀ tí ó di tọ́mọ di òtí ó di tòun ẹni kò lè ṣe torí pé olórí ìdílé òdìgbò ìdílé àìsèjọ àwọn ọmọ ilé láwùjọ wa lé ní pé ilẹ̀ yìí o ìjọba ló gbé lónìí kò yẹ kí ẹ̀ dé lẹ́yìn. ṣùgbọ́n èyí ti wà ń bẹ ọ̀rẹ́ ẹgbẹ́ ló ń ta fún àbí ọ̀rẹ́ ẹgbẹ́ ní gbogbo ẹ̀ ilẹ̀ ẹ̀sìn ní ẹ̀fọ́ ti náà ní láti gbà ẹgbẹ́ ìwà látọ̀ ìjọ tó ìjọba tó máa múlẹ̀ ẹlẹ́ ni wọ́n ní wọ́n nílò bájẹ́ tó gbẹ́ fi ẹni kò yẹ kó lé kíní ọ̀rọ̀ àlù rẹ̀ kọlọmọlọmọ yìí lè ṣe ìyá ìmọ̀ta àti ìmọ̀ àyà nìkan mọ́sálà bẹ̀rẹ̀ ilẹ̀ tá a fẹ́ lé kí ni dípáǹsì pé àwa la fẹ́ lé ilẹ̀ yìí tí ó di tiwa kílẹ̀ ní àkàlẹ̀ wọ̀rọ̀ jẹ́ ní àbí plọ́ọ̀tì kan wọ́n ní ẹ̀sìn ò kò sẹ́sífà ìfẹ́yẹ kan ayélujára bá kọ́kọ́ sí àwùjọ kan tí yóò sẹ́dọ̀ ọlọ́run kan bẹ́ẹ̀ tọ́wọ́ sí ní pélébẹ̀ẹ́ nìkan ò ní ó lè yé ilẹ̀ láti fi fi gẹ̀dùn ọ̀sán mọ̀ ẹ̀jẹ̀ ọmọ ilé ẹ̀rẹ́ ìgbàtà ìgbà padà ń dé náà bá ń mú lẹ́nu ẹ̀sẹ̀ ọmọ ẹ̀jẹ̀ fún ọmọ ta àdìpọ̀ fún wọn. ṣùgbọ́n tẹ́yìn bá kàn dé pé olùkọ́ débi tó bá fẹnu gbalẹ̀ débi ẹ̀dùn nínú ìsìlámù kò yé o ó bọ̀rọ̀ sí kẹ́kẹ́ sí kí ni sórí ẹ̀ bá fi pé ní ilẹ̀ yìí o kò sì فمن أحياء إحياء شرعية ولا تحول ولو كفر أني إن جاي بايك lọ́nà ẹ̀fẹ́ ti ṣe pé ẹ̀ kódà bó pọ̀ òun náà ló lè fi òun náà ló ní ọdẹ ti sàn lágbègbè rẹ̀ ọ̀bẹ ẹ̀dá náà kan bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tó lẹ̀ lé ìṣẹ̀lẹ̀ ìjọba lògbó kan lọ́nà màdúgbòrè lọ́lọ́ ọba gbé kápákílà ọba dáko ó pẹ́ tó gbogbo ní báyìí gbogbo ń tọ́ dáko ní ẹ̀tọ́ ọ̀bẹ̀dẹ̀ ọlọ́ọ̀kan bẹ́ẹ̀ ó ti di kíni ó ti di ilẹ̀ lẹ́yìn. ọlọ́gbà bí wọ́n bá ti yé ilẹ̀ yẹn lọ́nà tòfin ẹ̀ kọ́lá tí wọ́n yẹ pọ̀ wálé òun náà ní òní. kọ́lá sheikh muhammadu bin ibrahim rahimahullah ta'ala ń ní nàbì màsáà ìyá láti gbé dara wọ́n ní màsáà distance mọ̀sáfàmì pọ̀ nígbà tó ta lè nílẹ̀ ẹni òfin ti pé láti bí síbì ìyẹn lè ẹ̀sìn òfin sí bìtìlá fìlì ẹ̀kpà فيقدر بحسب الحاجة المقطع أي اقتطاع هو يحصل أحياء اقتطاع من طول الريم ثم هو bóyá jọba àfẹ́ mọ̀ fún ìkọ́bá ìfẹ́ wọn fún fún ẹ̀pẹ́ àfún bóyá ìyá àgbẹ̀ lọ́lọ́ bá ìṣẹ̀tọ́ òun yẹn òun ní ẹni ní ìlú báyìí láfẹ́ mọ̀ fún yín. bóyá nípa àfọ lẹ́ẹ̀kan pé ìjọba sọ pé ilẹ̀ yìí o olórí ìjọba pọ̀ lọ fẹ́ lò ẹnìkan ò lè yé. bóyá fún abẹ́ lè lágbẹ̀dẹ ìwọ́n wá fẹ́ wọ́n tó bá fẹ́ kọ́ lé tẹ́ o pé a fẹ́ ràn wọ́n lọ́wọ́ àdúgbò fún ilé ìdè báyìí ṣùgbọ́n ìdí yẹn fẹ́ rí òun ò níye bẹ́ẹ̀ láti lágbára àti iye ilẹ̀ ẹlẹ́sìn ni. لكن دورة القيامة قال عثمان أحمد في هذا الأمر ما عد أشياء غير فن كل شيء بعد من دعينه كجل الإمام أحمد في صوت onáni pé àkàláwò torí pé lánàá ibi sọ ni pé mẹ̀n àṣìyà àrùbọ̀ ní sábà fàyàlà ẹni tó bá gbé ní òkú ó ti di tẹ̀. àlejò wa sọ ọ̀nà tá a fi ń gbà yé lẹ̀ ayé pé oríṣiríṣi ọ̀nà náà la lè gbà. ọdún yìí kan ọ̀bẹ́dẹ́ ọlọ́run kankan bẹ́ẹ̀ nínú gbó ọba kan ọ̀dà kò níbẹ̀ tẹ̀lé ibi ọ̀dà kò yẹ ọkọ̀ pátó síbẹ̀ oníṣẹ́ gbogbo ní ẹ̀ka láti ṣe yẹ gbọ́dọ̀ sí ìtẹ́gbẹ́ ọ̀gbọ̀dọ̀ fún ọ̀lọ́kọ́ délé ní ẹ̀kọ́ ara fún lè tiẹ̀ lógódó kọ́ wá máa gbogbo rẹ̀ lọ rárá gbogbo rẹ̀ sì ń fẹ́ sí ìfẹ́ ká tó mọ pé ọyẹ. bákan náà ọ̀kan rà sẹ́ni muhammadu sọ̀rọ̀ ìfọ̀hìn àìṣe ẹni àìṣe yá tàn fèrè yẹ́rì ní ìlànà ọ̀rọ̀ ó ní ọ̀nà tá a máa ń gbà yé jẹ oríṣiríṣi ọ̀nà ni àṣàláàfù mọ́ mọ̀láyà àgbọ̀mọ̀ wá bàbí ha ìfìmọ̀lẹ́ wọ́n ń dẹ́n bá lọ yẹlẹ̀ òkú bóyá fẹ́ẹ̀sì tó lágbára lọ kọ́ fẹ́ẹ̀sì pọ̀ mọ́ ó fẹ́ẹ̀sì gbogbo ẹ̀ lọ bí a ní àdára òṣàwùlà fún bí mọ̀ jára sí bí ìlà àdá tó fẹ́ jẹ sí nínú áádà táwọn èèyàn tó mọ̀ pé tó fẹ́ sí bí o ó ṣe kí ni ó ti àpárá rẹ̀ wọ́n ní lè lábí ní bóyá lábùnì bí àwọn blọ́ọ̀kù ni àbí túù náà jọ blọ́ọ̀kù tí ká mọ amọ̀ kàfìrọ̀ àwọ̀ ájà àbáwọn òkúta ló gbé ló fi kọ sókè àwọ̀ kọ́sọ̀ àbí ti kọ̀rọ̀kọ́rọ̀ ló lọ́lọ́ àbí bambú òfin yíká yẹ àwòkáṣà àti pákó alẹ́ tó bá ti ṣe lé wọ̀n náà fi ìfapọ̀dọ̀ àyà ó ti yé lẹ́lẹ̀ ló ti dìbì dé àìpé ní òfúrọ́nà kan pàtó ọ̀nà bá bá ti mọ̀ níwọ̀n àtàkùn tó bá ti ṣe lé ó ti yé lẹ̀ àìpó إذا حفر بئرا فوصل واصل ماءه ماءه فقد أحياه أني سيما بكك وابق منه يبادر الجلوس الوسيء إذا كان من حوله موافق أني أجوبه بسوى اللي صرانه بين يكون هو الجسد gbogbo tó wọn fẹ́ wọn lò sí gbogbo fẹ́ mi dáko ní wọn yí akọba yìí lọ síbẹ̀ gbogbo tó yà sí ẹni kọ́ ó ti yé bẹ́ẹ̀. bákan náà ní àjọrò ní máa ń ilẹ̀ àrùn ìmọ̀ wá ní náà ní àyìn ní ẹni tó bá lọ ya omi odò kan wá sílé òkú látọ̀jú odò wà ní ibi arákùnrin ó wá ń là ó bóyá irrigation náà ló lò ó fẹ́ mọ mi dáko láti dẹ̀hún ilé òkú àlùmọ̀dọ̀ wà lálé tó gbogbo bí tóun fẹ́ mọ ti omi yìí sáǹfààní léèrè ẹgbẹ́ orí tó gbómi yẹn gbà kí ló dì kò sì di ti yẹ tó wáyé pé àwọn ẹni tó gbé gbàgbà yẹn ilẹ̀ sí olólùwà tó jẹ́ òkú ni. bákan náà mọ̀ ní abàtà mọ́ àlárùbí mọ̀ wá ọ̀dùgámọ̀ràn sàmìyà ìdàkánù fúlà tó sọ̀rọ̀ ọ̀gbọ́n àbúrò. فحبسه ليقرأها فقد أحياه ولا ينتموا منه ní omi sọ̀lẹ̀ ìwọ̀n wá jẹ́ ọ̀dájú wájú pa ìlóòdù tó lòdù ọ̀fẹ́ mọ̀ sí dákú ní sọ ọ̀dájú ó tún ẹni tó ọ̀tẹ̀ ẹ̀nẹ̀ ọ̀tí yé kíní ọ̀tí yé ìgbélẹ̀. bákan náà ìfà àmìdá ilẹ̀ àrùdìmọ̀ wá ráàtù ìṣèjà àrọ̀ ẹjọ́ bá mọ sí ilẹ̀ tó jẹ́ lé òkú tó jẹ́ lé òkúta àwọn àṣìṣàrà àbílẹ̀ ẹbí fàbálà ìgbà àrọ́sùn ha ló bá jẹ́ gbogbo bí ẹ lọ látọ̀jú ẹ̀ka ìṣe gbogbo olúgbó ọ̀nà ọba lóore òfẹ́ ń tó ní àwọn eléyìí ó lẹ́ni tó ní o pọ̀tùwá lẹ́gẹ́gì ọba ń gbé lọ ewobi tó gédé yẹ pọ̀tẹ̀gẹ́ gbogbo rẹ̀ wálẹ̀ ọdún kíní ọtí yé ló fi dilẹ̀ rẹ̀ wọ́n pẹ̀lú mọ́jẹ́ kọ́ ọgbọ́n ilẹ̀ tí ò lóluwa ní o mọ́lọ ọ̀dọ́dọ́ bá lórí mọ́lọ gidi o yìí ti lóluwa ilẹ̀ tí ò lóluwa tó já bí dùgbò bóyá irinṣẹ́ kan lọ gbé lọ ní amadu tó ń rẹ́gi lọ́ba ń rẹ́gi lọ ìrẹsì káàkiri bẹ̀rù náà ọtún yé mi. náà. bákan náà ilẹ̀ àpáta bàbá fọ́ gbogbo àpáta ó ti di títí ẹlẹ́yìn pẹ̀lú kólásọ sókè ọ̀rọ̀ ni pé anamọ̀ àdá òun náà ìṣẹ́ á tóbi rọ̀ ìṣẹ́ á gbogbo ọ̀nà táwọn yẹn bá gbà pé tó bá ṣe ilé oṣù sọ ilẹ̀ ibi tiẹ̀ nílẹ̀ tí èsè ilẹ̀ nìkan gbogbo ọtí ẹ̀fà lọ́kẹ́ tó bá fi ẹ̀kọ́ báyìí oṣù ti yé tí ẹ̀ bá ti ṣe ìnà yẹn ti di ẹ̀kú gbígbé ẹ̀. ọwọ́ ìyá sáré ti bẹ̀rẹ̀ láti máa kọ́ sí mílẹ̀ twenty five. wọ́n ní ọ̀nà bá a tún lè lórí yàtọ̀ látara wípé ní ìta fẹ́ ti ṣe ìta gbàlérò náà yàtọ̀. ọ̀bẹ̀ ti láti àárọ̀ tó gbòdì àti bí àṣà àlùkọ̀ọ̀kan bó ṣe rí àwọn nígbà kan bá ti ṣe báyìí nínú àṣà àtiwá ẹni tó ṣe báyìí tó dáàyè kan tó kọ́ ṣe báyìí síbẹ̀ ó ti lé gíní ó ti di tiẹ̀ láti àṣà náà àti òwò ṣùgbọ́n pẹ̀lú mọ́jọ ni pé ọgbọ́dọ̀ ti kẹ́kọ̀ọ́ òwúrọ̀ ṣiṣẹ́ ìyẹn làwọn fẹ́ tó kọ́ dáre fẹ́ tó fẹ́ nuga gbogbo o àbọ̀mútẹ́kùrú ìyẹn náà tó bí òye gbọ́dọ̀ ṣe iṣẹ́ kan bẹ̀ ṣé kí wọ́n fẹ́ gbọ́dọ̀ yìí رحمه الله تعالى أتفضلني وعمل أفضل وعمل أفضل بيضاء التي لا يوجد فيها أثر أشياء أصلا wọ́n ní ilẹ̀ ilẹ̀ bá pẹ́ níbẹ̀ ìlọ́wọ́ ní ilẹ̀ tí ò lólúwa. Fàyínà àgbà tí wọ́n bá fi mùjára ti dá wá àlè ha. Wọ́n wọ́n débi kan lọ wọ́n débi kọ́ débi ẹnìkejì wọ́n débi òun bá ń gbé bí ibẹ̀ lọ. nínú tí wọ́n ń sẹ́wọ́n lọ sílé mẹ́ káyọ̀ wọ́n yóò débi ẹ̀jẹ̀ sáwọn àti mẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ mọ́ ni. ẹnìkan wọ́n débi lónìí òun bá gbé bí ibẹ̀ lọ. nínú kíláàsì tó bá sílé mi kálá lónìí ẹni tó gbé bí ni òun ló yé lẹ̀ àìsàn ìwọlọ ní gbogbo ẹ̀ ìwọlọ kọ́ lórí ẹ̀ ọgbọ́dọ̀ kọ́ ṣiṣẹ́ ẹ̀ka mọ̀ nínú àtàbà ẹgbẹ́ bá tó ẹ̀ka bá ẹ̀ka wò ó lóye nílé ẹ̀sùn olóye ilẹ̀ ẹlẹ́ ọlọ́pẹ́rẹ́ ìyá ní mọ̀tẹ́ ìyá tuntun kò ìsìnkàn bàbí àbá fi àtùnàwá tó alàlà wọn bọ́dọ̀ ní nǹkan tó ní ọba tó ń àti kó jẹ́ pé ó yẹ. wọ́n yọ ẹ̀rọ àǹkan bìlọ́ọ̀nù ẹ̀sìn ìyá àti ìṣẹ̀lẹ̀ ìyá. wọ́n tẹ́ bá wá ilé ilẹ̀ tó jí ilẹ̀ àti káwọn lè fi ó àyè. lọ́nà tẹ́lú náà tẹ́sí fọwọ́ sí ìsàn akọ́ ọ̀rọ̀ tó kọ̀ọ̀bà. èló ni ẹ̀yẹ gbogbo náà fa ibẹ̀ náà lórí. wọ́n mọ̀ náà bá àbá من الترك الطنابع والميادين والقاعات ربك قانع ربك وإذا كانت الأرض محياة بالزراعة أنا قاعد كل ساعة يا أخي ما في داكوني أو سكن أبي أبي جبل محفوفة بملك البيت من كل جانب فأبي وأرنجي àwọn nǹkan míì ilẹ̀ ẹlòmíì fẹ́ pẹ́lú mi lónìí ẹni fàlà àríwá láàrín ولا مرافق خاصة بينما يلتفي ويستفيد كل واحد من المجاورين لملكه بحسب ما جرت عليه وما جرت به العادة ولي أسنى يلي سبتي هو يلي gbogbo àwọn nǹkan àǹfààní ni wa gbogbo àkiri sáré tẹlómìnà ilé tiẹ̀ tẹlómìnà ilé tiẹ̀ ẹni nǹkan àǹfààní tó parí pọ̀ ìwọ́kọ́ lọ́nu ẹ̀jọ̀ lè fi ẹ̀jọ̀ lè fi bóyá rẹ̀ kẹlẹ̀ ń gbà débẹ̀ ẹjọ́ lọ́nà ni ẹbà ti sọ pé nínú téyàn ò lè yé ní kíni ní àǹfààní gbogbogbò ọ̀lẹ́yẹ ojú ọ̀nà ọ̀lẹ́yẹ mọ́túbárà ọ̀lẹ́yẹ bó èyí kódà bá dé sí ibi báyìí ń dalẹ̀ sí nínú ìlú kan alájọba ti mọ ilẹ̀ yìí kò fẹ́ni tó yẹ ń dalẹ̀ sí nàìjíríà yìí ẹ ilẹ̀ tó ń dà sí náà ó jẹ́ ojú ọ̀dà àǹfààní sí gbogbogbò kódà kálọ̀ rẹ̀ ṣe láti tẹ̀lẹ̀ nílágbàtà ti tẹ̀lú yòókù rẹ tó láàyè yìí ń dalẹ̀ sí bẹ̀rẹ̀ ni àǹfààní lo oògùn àpáyà èdè bá ti jẹ́ kan ó ti yé lẹ́nu èmi lè kó gbogbo ìdọ̀tí ibẹ̀ kúrò àyè ìlú yẹn. náà bákan náà ẹni àgbàtà hajj mọ́sálà mẹ́rin fàlàyé fídù mi wọ́n nígbà ajínú pé kí ẹ tẹ̀lé ìjà kó jẹ máa tó ti tán wọ́n ní ilé òfin ìtọ́ ti pé yẹn ti odiyé lẹ́wọ́ wàyí náà mo sì fi mi sọ níbo tẹ̀sẹ̀ sọ́ọ̀sì ní ìdúrà tó ń tẹ́ka àbí tó ń fẹ́ lè fàlàyé fídù lè náà ti tẹ̀yà tó kò sí sọ fẹ́ẹ́ ọmọ ìlànà wọn ìtọ ajé òkùnmọ̀yà ẹlọ́nà mi fi hàn fi ń gba lọ ilé orí ayòṣìkan ápùlù ìdíjà lẹ́sọ̀ ìmọ̀lẹ́ kókàn ara fi iṣẹ́ ìsìn lẹ́sọ̀ ìmọ̀lẹ́ yóò lágbà kò fi sórí rẹ̀ ẹ́ látọ̀gbé kó wá mú òkú yìí kó wá sá lọ ẹ̀kọ́ fẹ́ẹ̀sẹ̀ rẹ̀ àbíkó mú láyọ̀ kó lójú kó ṣe yíká ọlọ́run àtúndà tó yẹn ni ìyẹn ń pò kó ti kó ń fẹ́ yé kí ni òun fẹ́ yé lẹ́yìn ní gdp ẹ̀. àwòyẹ́bùnì ẹ̀dìdá ìbá àbẹ̀tàwà lónàbà àbúkà fi fẹ́ẹ̀fẹ́ kan lọ lábẹ́lẹ́ pé mú ẹ̀fẹ́ kan lọ ìyẹn ní ẹ̀fẹ́ ó yẹ pé ní ṣe pàbí ó kàn mú ẹ̀fẹ́ kan lọ ọmọ ẹgbẹ́ kan láti fún ti parí tíìsì ọ̀fẹ́ ti fẹ́ ẹgbẹ́ kan wọ́n ní ọ̀nà onílẹ̀ níbo lọ nídé ìyẹn ló ti ṣe kíni impro kóòtù ẹ̀ fún ọ̀fẹ́ mi. mọ́kànlá yóò ṣe ìtọ́lù áwù bishop àwòkálẹ̀ àwòkálẹ̀ tòrọ̀ bí ẹni bí kó mú ó gbẹ́ kótó àbí kó mú nǹkan bí ẹ̀fẹ̀ kó ti ẹ̀fẹ̀ jọ obìnrin ti bìtẹ́ pé òun ló ní ọlọ́lẹ́ yẹn kò sí òsì ṣe àbí ayá sọ̀rọ̀ bí ìran fàlàyé ilẹ̀ ìmọ̀ àbí gbọ́dọ̀ bẹ́ẹ̀ ẹ̀dí bìtẹ́ pé فكل آتي وأبصارها كحجرات لا تفيد التملك ẹni gbogbo ilé tí ẹ̀ka ìṣòro ẹni jẹmató tàbí ń kò tí ìsọ́lù ṣe ọ̀yẹ́ ma kò tí mọ́nìkà ìjára ìṣẹ́sọ́sù bí ha ṣùgbọ́n ìdí àkàmọ́ ọgbọ́n yẹn pé nǹkan yẹn ti ń jẹ́ ìṣàfẹ́ nìyẹn pẹ̀lú àkíyàsí nìgbẹ́rẹ̀ yẹn pé òun ló tún lẹ́tọ̀ọ́ sí kó yẹ bẹ̀yẹn jẹ lòmíì lọ kò tí ì yé o ṣùgbọ́n lọ́wọ́ ẹni àyíká ló ti lẹ́tọ̀ ẹni tí ó ra tàbí ó sì lẹ́tọ̀ gbẹ̀dùn ní ìlọ́tọ́nà ìbálòpẹ́ yìí فلا يتعدى عليها فلا يتعدى عليها غيره مما يريد الاشياء أيضا يقولون شيء يقولون فجاء لقد أردت من المرض يقول هو كسوالي وإن وجد متصرف لإيايا ضرب الولي الأمر له مدة لإحيائها فبعد أن كنا بيّلة لنا إلى أدوى نجمين ẹnìkan wá sàn fi okùn ọgbà kiri káàrẹ̀ àwọn tó aláyọ̀nù síbẹ̀ olórí ìlú wà á pè é àbá alágbájá ọ̀yẹ̀ lẹ̀ yí àti kájọ fẹ́ lómi tó dédé ní òde mi níjẹ̀ yọba sọ pé kò sí iye sílẹ̀ ní ọjọ́ kẹrẹ̀ òun ló bẹ̀rẹ̀ lẹ́tọ̀ọ́ sí yorùbá bẹ́ẹ̀ nípa méjì fẹ́ orí gbárí bẹ́ẹ̀ àwa pè é bá náà sí ìyẹn olórí wa lè gbé fún ẹnì ó kẹ́ bàǹkà yẹn lẹ́yìn kejì yìí. نعم الأربع زعيم الجامعة السلفية بعد أبيتي نعم أي كان يضعه إيان أي كان ما أصاب من لك فتوى في عمل الأربع بالأملاك وما يحصرونه بالفجرة مع الصيون فأيضا الكفر يملك بالإحياء فحفر وتوجيه خير تغيير في وحياء له أني أنا جنبي المساجد بيونا ذكر عندنا أن في عمل الأرباب الأملاك ẹ̀yẹ́ pé ní àwọn tí wọ́n ní dúkìá ń bẹ àwọn ni wọ́n lù ní ọ̀tọ́ nílé wọ́n wá lọ́rẹ̀ nìkan bí ibi tí gbọ́dọ̀ àwọn gbà ní náà tó fẹ́ẹ̀ ẹnu wọn wà máa yàtọ̀ ìlú náà òní tí wọ́n ń gbẹ́ lè tẹ́ ìdílé máa àwùsùn yóò kó mi lè máa sẹ́ńbẹ̀ bàbá òkè tí yóò mọ̀lá kó bẹ̀rẹ̀ sí yá فحصر وتوجيه السير معه تغيير فيه وإحياء أني ìrẹ̀lẹ̀ ẹni èèyàn lè ní tí ìbá àǹfààní àwọn yẹn wà wọ́n ní fa ápùlù ìlú tí ẹ bá jẹ́ rú ọ̀nà bẹ́ẹ̀ wàtàwùjì fẹ́ẹ́rì màrún tẹ̀bí yìí rúfe bóyá bí báyìí ti pa àti sẹ́yìn òun á gbẹ oyè gbogbo ẹni bẹ́ẹ̀ rẹ̀ yóò mọ̀ jẹ́ yí padà ó ti yí padà sí nǹkan ní ìpínlẹ̀ sàǹfààní. بكر ليس لأسباب الأملاك في عمل بحفر ولا وإنما وجد أصول الملك ينحدر الصيد من تبع بطبع إلى بيئة من الصيد wọ́n ní ilẹ̀ tó jẹ́ pé omi ń sàn wá bẹ̀ kò sẹ́nìkan ló bẹ ẹni tó kẹ́mì tó rí omi kan gbà bẹ̀rẹ̀ mílẹ̀ tì báyìí wọ́n yá ní kí wọ́n kọ́lé sí àdìtọ́ ní àdínẹ̀tọ́ ní tí omi ń gbà bẹ̀ wá nígbà tí a ti mílíkì yìí ó ń gbàgbé wá bí nǹkan tí wọ́n ní. fáwọn ìfà ìpàgẹ́rẹ́sọ̀ àlùmọ́lùkà mi من سيد من سيد سيدها أبي ولم يكن ولا حاجة إلى مائه في عن مسجد سيدها أن تقرب القبلة في الأرض مملوكة من مصير سيدنا ولم يبق لا حاجة إلى مائه فأن إلى هذه الأرض مملوكة بيوتا وداخل ذلك الذي يزعم أن حق الاختصاص أصحابها سيد الشيء أني أنا تؤمن به سيكون عمليا ينبع ولم يبق لها حاجة إلى مائه ṣùgbọ́n àwọn ilẹ̀ báwọn èèyàn ni wọ́n ní ìdílé omi ọba rẹ̀ mọ́ ó jẹ́ bí nǹkan gbà tẹ́lẹ̀ lọ́wọ́ ní ìdílé mọ́ wọ́n ní fàbẹ́lì yẹn sáré aláàtọ̀ ìṣẹ̀tọ́ àṣàrò wa yà á bà fẹ́ ìyẹ̀sọ wọ́n ní fẹ́ẹ̀lì kaló ní kò ní ṣe fún mọ́ ẹ̀dùn àti ẹ̀lẹ́yìn ìrù lẹ̀ báyìí òun lélẹ́yìn. ويكون حكمه حكم الأرض الموارد إذا يعتقد ibo ilé látọjú ẹnìkú azọpẹ́tẹ̀ tí omi àwọn èèyàn gbà èèyàn kan lè yé fúra kó mẹ́lẹ̀ tó ní pé dọ́bá lọ yé ọlọ́fi kọ́lé abọ́fi ti nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ lọ ni ṣùgbọ́n padà wá yá bóyá ká ní ẹ̀rọ mi tí kò ní bóyá nǹkan yẹn kò gbàgbẹ́ mọ́ èèyàn kan wà bẹ́ẹ̀ tí ìbá bẹ́ sílẹ̀ láti nígbà ó lè dédé wọ́lá wa na hadith tó tẹ̀lé ní hadith abdullahi bin abbas wọ́n ní anna sa'ab bin bisama alayhi ó ní sa ọmọ bisama alayhi akbar òun ló fún ní rò anna nabi sallallahu alaihi ولا نسبة إلا قيمة إلا لله ولرسوله a gbọ́dọ̀ gba ẹnìkan kalẹ̀ tó ń jẹ nímọ̀ oníkàgbà nìkan lẹ tó jẹ lẹ́yìn tó yẹ wá gba ẹsẹ̀ ilẹ̀ yóò èmi nìkan ní í mọ jẹ káwọn ẹran tí n sì mọ wá gbé lójú ọmọ àgbẹ̀kùn níbẹ̀. wọ́n lé lẹ́yìn kò sí àyàfi tá a bá gbé lẹ́yìn tó ní ìtọ́ lọ àìtó sáré omi sàrẹ́ lè wọ́n lé lẹ́yìn ò lọ ní ẹ̀ka lẹ́lẹ̀ wọ́n lè kó yé ipa yé ta lọ wọ́n kẹ́ni gbogbo bí o gbogbo alẹ́ ẹran tèmi nìkan ní ọmọ agbègbè ni wọ́n á nílẹ̀ àdéhùn wa على يدين في الحمى هو خلاف المباح أن كبار سلطان ومنال أن يمنع الحمى مرائية في الأرض مخصوصة أن يسمى لكي تيولون سيوكو كي يتعرف أبي كان يناو إلي كفاتو لتقوص برأيها ويصدقوا ويكون ليس المعنى tó wá ti tẹ̀sà fún ébùdó tó jẹ́ ti sàǹfúnmi tó jẹ́ ti sọ́dápọ̀ bóyá ti yọ zàká àbí tó jẹ́ ti ìfẹ́kọ́ sí ilé owó àwa mùsùlùmí tó nìkan tó máa jẹ́ bẹ́ẹ̀. الحديث يدل على أن من حمار النبي صلى فهو يقرأ على المبين أن يأتي من تنطق بكل سنة بعد ذلك بلا تنسي ó ti lẹ mùsùlùmí bí káàárẹ̀ tó jọ lè láàbò léèrè àbí àwọn ìjọba mọ ní ọgbọ̀rọ̀ dáṣọ sílẹ̀ ẹni tó bá jẹ́ nílà ní kọ́ ọgbọ̀rọ̀ dà mọ̀lú wọ ibẹ̀ wọ́n ní ìbámu nípa gbé lẹ́sẹ̀ àwọn ọ̀yà ìkọ̀ tó ìdè wà lẹ́nu wà láyọ̀ wà láyọ̀ àgbọ̀dọ̀ yí padà lápá bánẹ́lì tó gbé ní ìjẹ́ wọ́n àlẹ́sì wọ́n àtúnyẹ̀ lámà àjọ ìdílé wọ́n lámà àjọ a ní ìgbà tá a ní kò ká sàtì ní àyíká tá a ní kò ká sàtì lágbójú ibi tá a níbi gbé lẹ́ẹ̀bẹ́ kótó lọ ká ní à nígbà tí dáná láyé jọ̀hún ìlú ti jẹ́ ìsìn à ní

535 lèrà ìjà àwọn mùsùlùmí kí ẹ máa fẹ́ àwọn mùsùlùmí bóyá nǹkan tó jẹ́ nǹkan tó dákọ̀tọ̀ fún àbí nǹkan kankan máa dà mẹ́ kó jáfà ní gbogbo mùsùlùmí ẹ̀fẹ́ ìjọ àwọn láti gbé ìfà fún ẹ̀fà nínú ní wọ́n mọ́nà mi lọ́yẹ̀ ààrẹ mùsùlùmí lókùn gbàgbé pẹ́kẹ́ ni òní àwọn mùsùlùmí lára torí gbogbo lẹ́fẹ́ lè jẹ́ díẹ̀ lẹ́yìn gbàgbé fúnnù ẹ̀sùn wò mí lẹ́fà wọ̀ ṣùgbọ́n lẹ́fà mi lè fà àkùtẹ̀ pé lè yí o pé ara nǹkan mi sọ́dá kọ̀ tẹ́gbẹ́sẹ̀ gbogbo mùsùlùmí àbí tẹ́gbẹ́sẹ̀ lẹ́sìn ní máa nìkan lé wọ́n bí ẹni tó fi tó burú bẹ́ẹ̀. nígbà lọ́wọ́ àbò òbẹ́yì عن عمر رضي الله عنه أني nínú tó bá ṣe lè ní ọ̀rọ̀ tàbí àwọn òwe ṣígbà ọlọ́dọ̀ ọmọdé umar bin abdulman ahmed alayhi min sabilillah la ma alayhi min abdi shibran min shibran wọ́n ti ra ẹ̀kọ́ ní tí mo gbé dáná wọn nǹkan tó ní ṣe pẹ̀lú ni wọn bá ti ní ìsáàtì pé ìjọba ìjọba da àwọn nǹkan mùsùlùmí lẹ gbogbo bá gbogbo ẹlẹ́yìn náà tó bá tó ń yìí ṣùgbọ́n àwọn ojúṣe káwà tó ti pé lákòókò àwọn obìnrin àwọn fúnmi ń ṣe kéde ìzàká àwọn ìzàká fọlọ́rí fún àwọn fúnmi bá pọ̀ abáyé ìsáàbù kẹtẹ ẹ̀mọ́ ìdá àwọn ẹbíbẹ̀ kọmọlá gbẹgbẹ kọmọlá gbẹgbẹ kábẹ̀ tó máa fún àwọn ẹni bẹ́ẹ̀ náà ni Usman bin Affan ọkọ̀ ní òṣèrò ìmọ̀ Usman ní ìbáṣe ní Usman tẹ̀ sílẹ̀ gbajúmọ̀ wọ̀lọ̀mùnú ìjọ wọ̀lọ̀mùnú àkọ̀dẹ́ tó pàtó pàkà ìkà ìjìmá fẹ́yẹ̀ lè fi àyè tẹ́lẹ̀ bọ́jẹ́ ìfà àpẹ́ túrò olórí ní o ẹni ìjìmá rẹ̀ lójó ṣùgbọ́n wọn ẹ̀fẹ́ ìlú lórí ọwọ́ amúbi kan ọwọ́ jẹ́ ẹ̀rí ilé ṣe ẹran ẹnìkan ní wọn jẹ́ mẹ́ àbí wọn náà ní ìfà fún níbi kan tọ́ọ̀dù kẹ̀kẹ́ nílẹ̀ lẹ́yìn tí ó bá wọn lò èyí yàtọ̀ bẹ́ẹ̀ tó mú lè fà fún kẹ̀kẹ́ yẹ pélé tó rà nù ẹ̀ pọ̀ yìí yẹ tẹ́lẹ̀ wọ́n náà lọ rà lọ́dọ̀ ẹnìkan bá pélé lójúkọ lójú tó tó ṣe ìtẹ́lẹ̀ tó rọra ẹni ṣùgbọ́n lẹ́ẹ̀ tí èsì tẹ́nìkan tẹ́nìkan alágbára tó fẹ́ gbà á lẹ́fẹ̀ẹ́ olóhùn ti yé náà lò láìsí kẹkẹ níbẹ̀ ilé ò lọ́nà ẹ̀sìn bákan kánà rọ àfá olùkọ̀bá ìjà ìléyà aláwọn olórí olórí ìlú olórí ẹbí kọ̀bá rọ àfá olùkọ̀bá ìsàlẹ̀ pé ń bá lé àbí bá lẹ̀ nígbà jà ìléyà yàmúnà ìmọ̀tánà àfíì ìgbìmọ̀tá ìdìbò wo wọ́n fi ọwọ́ ọlá ọmọ lẹ́yìn ilẹ̀ tó bá ń dọ́ra tó ń korúkọ dáadáa àwọn àlọ́ múlẹ̀ pé ìbúwẹ̀ yàrá ìlú láti ní sí ẹnìkan ọgbọ́dọ̀ dáná sí ẹ̀wọ́ bẹ̀ ọgbọ́dọ̀ sí nǹkan tó bẹ̀ ẹran tèmi bá bẹ̀ yí kí bẹ̀. àbí wọ́n yẹ kẹ́kẹ́ tí wà á nínú koríko yóò mílẹ̀ gbogbo ará àlè sọ. wà á mú ní ìlú àbọ̀nà fún mi wọn fún wọn láàyè kan pàtó wà sáré ní bàbá ṣe àbáwọ̀ ẹ̀rọ ní ìtàn ẹ̀sìn wà ká ní àtúntà fún ní ní ìlú àkọ́rọ́ ní kọ̀ọ̀bá àdúgbò. àwọn ìkan náà wà á dá nǹkan yìí ni wọn ní jẹ́ kí àwọn aráàlú lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ fàtọ́lá ìgbàdí àìṣe ní báálẹ̀ kó lọ mú bí ṣe kó lọ yé bí ṣe tó wá ní ẹ́ ní ìdílé tẹ́lẹ̀ àwọn ẹran onìkan ní wọn jẹ́ ń bẹ̀ onìkan lọ lẹ́tọ̀ọ́ sí ẹni kò lọ àlẹ́ ìgbẹ́pẹ́ nílà àìsí ìdìkanlẹ̀ bẹ́ àdìkọjẹ́ tó ń tọ́lọ́ àdìkọjíṣẹ́ rẹ̀. ìbánilẹ̀ sọ yìí sábà fi tó parí tí àdìsí bá wá bẹ́ẹ̀ pé kùrá ní ìlú sọ̀kalẹ̀ sáré sábàbí ẹ̀ kíláà tó sábàbí yẹn sábàbí yẹn lòdò rẹ̀ kájọ́ àdìsí ní kọ́ ẹ̀kọ́ sọ̀kalẹ̀ ẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ sáàdì ti bá wá lórí ẹ̀ sábàbí kí náà ń kùn sábàbí rẹ̀ wáyà sábàbí lòwòrú ní sábàbí lòwòrú fi ìṣẹ̀lẹ̀ yẹn ọ̀nà àdìsí báyìí káyí ayà yìí oní tó ṣẹlẹ̀ báyìí adúgbò tó wùrú di àti oní táwọn bá lé àbí àwọn bá lè ń ṣe nígbà tí àìsíyà sọ́nà múbi kan sọ́nà fọ́dí sí ìwọ̀n pé àwọn ẹranko táwọn ń sìn nìkan ló máa jẹ́ bẹ́ẹ̀ anábìlélé yóò tọ́ àyà tó bá jẹ́ lè láàyè ọ̀rọ̀ tó ìfẹ́ pé nǹkan tó lórí ìlú yájẹ́ tó ń jẹ́ kó náà yóò ní nǹkan gbogbo mú ní ìsinmi ó ṣe ìfáàfin ẹ̀kọ́ òfin tó burú bẹ́ẹ̀ ẹni tó sáré bá sọ́lá sọ́lá pé ànáṣù ṣùràká ìṣàlá nǹkan mẹ́ta kan wà àwọn èèyàn gbogbo alágbọ́dọ̀ jọ máa lò ó àdíjì táwọn olóṣèlú máa ṣe nǹkan mẹ́ta kan wà àwọn èèyàn tó gbọ́dọ̀ máa dájú alákọ̀ọ́kọ́ ní àlùmọ́ omi omi àwọn gbọ́dọ̀ dómi ní ẹgbẹ́ dábàjọ́ lómi ẹ̀fẹ́ gbogbo yẹn omi ìlú ni omi odò ní gbogbo yẹn òkè àwọn akẹ́kọ̀ọ́ mọ̀ pa ẹ̀fà lè lè lára kálukú omi àyàfi déyàn lọ gbẹ́ fúnra rẹ̀ gbẹ́ tó wà fún gbogbo àbí tí ẹ̀fẹ́ fẹ́ ṣe fún gbogbo yẹn omi ẹ̀rẹ́ ló gbọ́dọ̀ gbà ìfàní ẹ̀ wàlúkàlà àyíkó olùkó olùgbó ní ẹ̀fẹ́ nìkan ló gbé sílẹ̀ lọ gbà gbogbo ẹ̀rọ gbọ́dọ̀ jàǹfààní wà náà àbínà káàkà ní lẹ́kẹ̀ẹ́kẹ́ mẹ́rin tó bá mú ẹgbẹ́ ẹ̀nẹ́nẹ́ gbogbo ara gbọ́dọ̀ jàǹfààní ẹ̀ pàmàkà ní ìmọ̀ olè láì ọ̀nà ọ̀sán rẹ̀ ṣùgbọ́n káàkà yẹ tábìlì rẹ̀ tábìlì tó rí tọ́rọ̀ tó tẹ̀ rẹ̀ àwọn àmọ́ olè ìmọ̀ mùsùlùmí àbọ̀lórí ìdúró bí ilẹ̀ jẹ́ bí ó gbọ́dọ̀ jẹ́ bẹ́lẹ́sì sísá ní gbogbogbò ní láyà káfíńsì ìgbìmọ̀ lè sọ ìmọ̀ sọ léṣe ìjàká àpọ̀ olórí ò gbọ́dọ̀ tètè ọ̀rọ̀ náà tètè ẹ̀nìkan àbí ẹgbẹ́ lẹ̀ yóò kó gbogbo òlú lábẹ́ máa fi dá ọgbọ́dọ̀ sọ olórí torí pé ìbáṣepẹ̀ ẹ̀nìkan lẹ́yìn pé àǹfààní gbogbo òlú àyè tó lọ rẹ́rẹ́ olórí gbélẹ̀ pé iléeṣẹ́ la fẹ́ mi kọ́ kò pé iléeṣẹ́ tiẹ̀ mọ́ o ó ju bí àǹfààní gbogbogbò ayé bẹ́ẹ̀ tọ́mọ ní ilẹ̀ ìjọba ní ilẹ̀ ìjọba ní kò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìjọba àwọn náà ń sojú wa ajẹ́pọ̀ àǹfààní ta ní ògùn ẹ̀yẹ ni òfin tán fún wọn náà kọ́ lọ yìí. bákan náà ní ìkànnì bẹ́ẹ̀ ìmọ̀mù mùsùlùmí àyàfíà ṣe à

قال الشيخ محمد بن إبراهيم أنا أعلمكم الشافعية يكفي بأن جميع الأحمية باطلة إسلام الدنيا قالوا يقول لكن عند علي مبني ودا إلا إمام رسول الله صلى الله عليه وسلم قال نبي إلى إمام إلا إمام الله ورسوله أبيطان الله ورسوله وسلم وجدت في أبيله فهذه النبغة من حمى النصيح التي أمامنا الرسول أو أطلقها يبان من بين كانت من حمى النصيح غير خاص من بين مدينة أنا في كيس وصل إبعاد أجدر أداني أصبتنا إبعاد من مدينة أبي أصبتنا أصبتنا أصبتنا kìlómítà rẹ̀ ẹ̀rí ẹ̀fọ́bí tó ti bẹ̀rẹ̀ ẹ̀fọ́bí tí ó wà ìbára ibi bèèrè ẹ̀ aláàrẹ ọ̀rọ̀ ìpadà káyíkẹ́ sára àtúrú máa lè rí ọmọ ẹgbẹ́ gbogbo mẹ́rin àti gbogbo ilẹ̀ ó ti wá bí ìdúró sí ẹ̀nà ẹ̀ka fún ni káàmì ẹ̀rọ káàmì ní sáré ti fi ilé orí ṣe kíni òtítẹ́ torí pé tó ń gbélé ń gbà kí ló fi gbélé nẹ́ẹ̀kù ẹ̀rí ọlọ́run láti fi síbí ọ̀rọ̀ sí náà ìgbọ́n tẹ́lómi gbélé ìgbìyànjú ni sáǹfà ní sáfẹ́ká ti gbé tí ò bá lọ olórí lè dégé ní lè gbẹ́sẹ̀ fún mẹ́ àtúkọ́ lè dé wọn àtúkọ́ lè dé dáwọ́ àti mẹ́jọ wọn àtúlẹ̀ ẹgbẹ́ fáwọn ẹ̀kọ́ lè dégé ní ẹnu àbí àgbẹ́jẹ̀ fún mẹ́ tó bá lè dé ẹ̀rí ẹ̀rọ ọ̀rọ̀ náà kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn kan lọ́nà ẹ̀rọ náà ta sí ọ̀nà ẹ̀jẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó tọ́ bí jẹ́ ọ̀rọ̀ wà lórí ẹ̀ lẹ́ẹ̀kẹ́kọ̀ọ́ náà níjọba kó mẹ́rin tó bá lè yé agbọ́pẹ́ tó wà nínú àwọn ọ̀bẹ̀ ẹni pé àwọn ẹranko náà pé náà bẹ́ẹ̀ mẹ́rin kò kan lọ sí ìṣẹ́jú mọ́ lọ́mú ni wọ́n náà wàdà gbẹ́sẹ̀ fún bẹ́ẹ̀ lápẹ̀júwe àìsẹ́ tó bá lè yé ń gbà ó lè rí ni ó lè sùn lọ́ka ilé àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀lẹ̀ àìpẹ́bí ilẹ̀ náà lẹ́kọ̀ọ́ ní black èyí bá lè ní àti báyìí rí àti báyìí mákàlẹ́ àlébẹ́ bí gàdí bí kan sìn kábà gbogbo lẹ̀ lọ ká ní àwọn nìkan la fẹ́ máa àkọ́wẹ́ bákan náà yìí síjọba bá gbé pé ilé yìí àgbélẹ̀ bá pa ní gbogbo rẹ̀ àìríkẹ́ àìrí àìsàn ìtẹ́sí tó bá débi títà ń kọ́ àìrà rẹ̀ náà pé kò bá òfin máa ó ẹni òfin máa fẹ́ rà ní gẹ́gẹ́ bí ẹ̀ta ọ̀pá fóònù ó ṣe ní nígbà tó ní nǹkan ta ní nǹkan ìjọba ní bẹ́ẹ̀ fóònù náà lé ní agbẹ́bẹ̀ ká náà rà lọ́wọ́ gbogbo eléyìí la gbọ́dọ̀ tó torí ìjọba bá wà wo ọmọ ìkàlà ń jọba ẹ̀mí ti pèsè ẹ̀dẹ́mí tẹ̀dẹ́ bá wo ọgọ́rùn kẹta náà wọ́n náà kà fún ẹ̀mí ó gbé ebí àti nígbà tó yẹ kí àwọn bá gbọ́ wọ́n sì yé kò yẹ káwọn àwọn ètò ọ̀rọ̀ lórí ìjọba orílẹ̀-èdè máa gbé nínú tó ti sọ pé ẹni tó lóun lòun ní ohun tí wọ́n yẹ tó fi di tiẹ̀ bóun ló fi di tiẹ̀ nígbà tá a gbọ́ pé ìjọba lóun lòun ṣe kí ni lòun lè lè. káyọ̀dé yẹn ti ní kọ́ máa tó dé ìdùnnú sí wa lọ́wọ́ lọ ìdílé tó ẹ̀ tẹ̀lé tó kéré tó wà bẹ́ẹ̀ tó di nǹkan tó dé ẹnìkan ti ní àwọn abẹ́sọ̀ dẹ̀ fún kílẹ̀ kẹ́lẹ̀ ṣe fẹ́ ẹ kọ́kọ́ tó ṣe kó wá wò mí àdúgbò fún wò mí gbogbo ẹ̀ ló lẹ́kọ̀ọ́ nínú Islam kọ́nà kó ṣe ní àlékún àgbọ̀ yìí ní ẹ̀sìn ìgbàlódé ọ̀sán